next two weeks and mm. see. Tó máa ní eh, sure but honestly o ti rẹwà lọ́wọ́ ẹ̀ dáadáa. Ṣé ọkọ mi? Mm. Ṣé lọ? Bó ṣe wá múra tó ro dédé tó kan dúdú yìí. Mm-hmm. Ṣé ká sáré ṣe kúìkì? quickie. wo la ṣe? Mi ò ṣe kúìkì. Mm. Wọ́n pé mo ti fẹ́ sọ fún ẹ you Tó ló ń kan lò ṣáájú mi sọ̀rọ̀ ni. Èmi ò láìkí bó ṣe ń ṣe fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yóò yọ̀bọ̀kẹ́ ló ń ṣe o ò wá active dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́. kí ló rò pé ó ń fà. ilé tí mo kọ́ tó fà o. kí ni. iṣẹ́ ni àbí kí ló tún fẹ́ fà. ok thank god ọ̀gá ti sọ pé àwọn máa fún mi ní three months off for vacation wedding wa so time yẹn àmà ní time for our or what do you think. for real. Mm -hmm. oh, thank god. àbọ̀dé lè. no i'll try my best. ṣùgbọ́n pé ọkùnrin tí ò bá ti sáfìsì ìyàwó ẹ̀ dáadáa ọmọ níyàn lè ní o. Uh-uh. What are you telling me? I trust you. You know I love you. I love you too, but you must make me not like sex. Dora, I will adjust, okay? Mi ìdẹ́ni fẹ́ kó má ṣe dáadáa. Obìnrin tí ọkọ ẹ̀ bá tẹ́ lọ́rùn, ṣé mo pé wọ́n máa ń yàn I'll try my best. All right, darling. Mm. Stop. Office now. Mama now. show Ṣé àwọn bíjì tó kó síwájú kọ́ ọ̀rùn jùmọ̀ mi lábẹ́ nẹ́ẹ̀tì me? Oh, stop it jare oh, stop it I'm ah. baba oh. Ah, stop. baby. Oh. báwo wá ní ṣe gbogbo ètò ti tò báyìí. sista gbogbo ètò ti tò so but àwọn ní ọ̀lù yẹn náà ni ó ń fún wa problem ọ̀sìn wọ́n sọ pé four o'clock làwọn máa pa generator which is unfair. yes. ah ah fún òbí ti bá wọn ṣe sister. sísá mi ti bá wọn sọ̀rọ̀. Oh, it's true wọn ti bá wọn sọ̀rọ̀ We are going to come wọn wá kí wọn fún wọn what do you think of that. ó dáa <laughs> ẹ sísá mi náà ló lè bá yín yanjú ẹ ẹ jẹ́ máa yín pé <laughs> ṣàlàfíà ni ẹ pẹ̀lẹ́ ìdèjì ẹ má dánwó látẹlẹ ẹ pẹ̀lẹ́ ṣé dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ojú torí igbó máyá ẹ ẹ kó dìde ọjọ́. Jaiye ẹ bá bínú mọ́ mi like mother like daughter. Okay, Wajo. tẹ́ Oti mo wo ìyàwó mi jù mi ò láìkẹ́. no mommy ni mò ń wò ó. ẹ ó bẹ́tà máa wo mọ́mí. àwọn gbogbo wo mi ni kò wò mò ń wò èmi ni kò wò má wò ni má wò mí lọ. ojú tí mo fi ní ojú yẹn máa gbọ́ ojú wọn jù ojú. Ah, ah, ah. ọ̀rẹ́ mi bú. ẹ mọ́mí mo gbé lábá fùtù wá fún yín ara àwọn kan tá a máa lò ní wedding wa Ha. so um, smoke catfish o wà ń mo wá mo iyán náà wà ń pando yam torí ẹ ní sọ kí n samples wà ẹ jẹ́ kẹlẹ́ ọkọ̀ kan. ọ̀rẹ́ mi kpc small star fish yẹn ẹja àrọ̀ yíyọ. ah that's good èmi gan like la lábàáyé mo láìkẹ́ wọn ṣe gan ni o ọwọ́ wọn a máa rí iléeṣẹ́ wọn ò ní jóná lágbára ọlọ́run àwọn ah, tí ní túwó ní túwó ṣì ń ka àfàlẹ́ eléyìí ah, eléyìí tiẹ̀ ìwọ eléyìí eléyìí dáa lọ́pọ̀lọpọ̀. make sure pé gbogbo eléyìí gbogbo eléyìí ò wọ́n lé ó dẹ̀ tún yára láti sá ní ẹlẹ́ mi ṣe láìkí ẹ̀ o ṣe ọkọ mi ò wá ní gbé gbogbo àwọn eléyìí lọ́mọ. Eh, no problem mm, ma gbé kalẹ̀ ń lé. yes ma. mọ́mì eh? èmi náà máa mú bẹ́ẹ̀ o. ẹ̀jẹ̀ tí ó problem okùn kúkárí o ṣe. mọ́mì ẹlẹ́ẹ̀kejì àwọn oní ọ̀lù bóyá kẹ́ bá wa pè wọ́n o wọ́n insist pé four o'clock làwọn máa pa generator ọ̀rọ̀ wọn ti sùn mí yes. ẹ ẹ má wọ eh. èmi á pè wọn èmi á pè wọn bí wọn bá gbà lẹ́rọ̀ wọn á gbà lélẹ̀ ah, sọ́ọ̀bì ti bá wò táwọn ọ̀rẹ́ kan ṣẹ̀ṣẹ̀ máa máa dé. mọ́mì mú sí ẹ wò pé bóyá kẹ bá wa sọ di bíi seven tẹ bá lè sọ fún mi. ẹ má wọrí àṣìwà ń bẹ̀ títí di ten. Ah. ten. ẹ ṣùgbọ́n mi nígbà tí jayé tiẹ̀ ṣàlàyé fèmí pé ó ní fọ́ọ̀nù máa close mo ní kí ló ń jẹ bẹ́ẹ̀. a ah, irọ́ kò síbi tó ti ń ṣerú ẹ̀ síbi tó ti ń ṣerú ẹ̀. ọ̀rẹ́ mi níbi tí mo bá ti máa ṣe night party. lẹ́yìn wá dìde wọlé ní báyìí ṣáà wọ́n lè jẹ́ ìṣe tán kẹ́ẹ̀dì dé wọlé. ẹ máa lọ ẹ lọ ni. mọ́mí àwọn ṣe gbọ́. ẹ fẹ́ lọ ṣèké kò sí yé mi bẹ́ẹ̀ tí yé mi kò sí wàhálà. àwọn dáàdi sọ pé kí àwọn pásítọ̀ pé àárọ̀ pé kí wọ́n tètè wá èmi tiẹ̀ ní ká sọ di ten wọ́n ṣàlàrọ̀ nìkan ti ṣe o torí ẹlẹ́gídímẹ́ǹtì àtàwọn nǹkan yòókù tá a máa ṣe ní pé torí time mm. ẹgbẹ́ àti mm. kan ṣe ká sọ di ten ká ti kọ́kọ́ ṣe yẹn di two wọ́n nínú káwọn pásítọ̀ sáré ṣe láàárọ̀ ni. ó eh, that's not a problem ó ní invitation kan tí mo ti fẹ́ fi wọn you understand mo fẹ́ ká ṣe something like that no you understand eh, bọ̀ jẹ́ kí n mú wa n bọ̀ má dé sí. má jẹ́ kí n tọ́ ẹ̀ o ègbé ni ìyá ìyàwó ẹ̀ yìí kódà kò kọjá nǹkan tí mo ní. wà á tẹ̀ ilé àná làwọn àbọ̀bọ̀ ẹ̀ ló ṣẹ́jú sí ẹ̀ òmòjú jọ́ tó rọrùn má kó bá mi àwọn dáàdi wa ló ń wa ọkọ̀ ìpò yẹn kì í ṣerú àwa báyìí ẹgbẹ́ sọ mo ṣẹ́jú sí bẹ́ẹ̀ mo ṣe ń wo mọ́mì yẹn wà á kúrò ah, àwọn dájú dájú wa ló ń tẹ́rí sí kò kì í sàwà àánú àánú òṣèlú hello ah, ẹ ti wà junction yẹn àbí. bàbá yẹn ti dúró wà a máa máa lọ náà ni. ẹ kò sí wàhálà ẹ kò sí wàhálà ẹ kò sí wàhálà ẹ ẹ kò sí kò sí kò sí wàhálà ẹ kò sí kò sí ẹ sọra o sọ gidi o ayé ta lọ nìyẹn. Eh, eh, mọ́mí yes ma. ọkọ mi yes ma. ẹ pẹ̀lẹ́. beautiful mọ́mí. <laughs> ṣé jàre wá ṣe à. honestly ẹjọ grandma mi. o <laughs> ti jẹ mi. Eh, ẹ mọ́mí hmm? mo receive call nǹkan sìn oh, mo ti fẹ́ máa lọ tó bá ti di ìrọ̀lẹ́ a máa try láti yà bíbá ẹni tí dúró àti dókítà lọ a máa padà wá padà wá jẹ ni a máa padà wá ah, ni ma èmi ni ayé ọjà kó wéṣù. parí di ìsàsò. ọmọ mi ní ìdíje tó kọjá ló ń bọ̀ wá jẹ o ní gbogbo eléyìí wà lọ́wọ́ mi lọ àwọn lábàjì. Hmm. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣeun o ọmọ tọ́jú ẹ̀yin náà o. Oh, baby, honestly, um, obìnrin pọ̀ fún mi, um, but ìwọ nìkan ló ń lọ ṣé o fẹ́ kórìí mi máa dàrú ni àbí kiss Linda your baby I love you very very much ṣé o gba ọmọ yẹn kàn ń ṣeré ni ohun ah, pé àwọn ọmọbìnrin yẹn tí a bá fún wọn látẹ̀ǹṣàn á tún dàbí pé yẹn ń ṣakọ. ẹyẹ hmm. jayé ọlá ṣeré gbogbo nǹkan tó ti ẹ̀ ń sọ tó mo mọ̀ pé o fẹ́ máa múnú mi dùn ṣé o mọ̀ pé wọ́n ṣètò kọrin ní sìn pé lórí irọ́ ṣé kò ń ṣe pé lórí irọ́ ni gbogbo nǹkan tó ń sọ fún mi yìí oh, sí oh, Lizzy bí igi ṣe pọ̀ nínú igbó hmm. ọlọ́run ọba ló fi ẹwà fún igi ọ̀pẹ hmm. tó fi ń sọ ọmọ aráyé láǹfààní eh. nínú gbogbo obìnrin pátápátá ìwọ lórí ọ̀rọ̀ jù. Jaiye Jaiye ọlá inú ẹ dùn. ẹnu mi ò dùn. Ah, ah. so ṣó mọ̀ pé. dádì mi mo fi jọ ọ. Ah. ó tọ́ nínú wọ nìkan náà honestly mo love ah, you. gan. jaiye hmm. Okay, kan okay. kan hmm, hmm. okay. kan sí. tata ojú dọgbẹ yìí àwọn ìwọ ẹ̀rọ ní. tí ó ṣiṣẹ́ dáadáa mm. eh. torí lè tí mo rà lọ́wọ́ yín last week mo yàgbé débi pé ah. àmẹ́lẹ̀ tí mo rà lọ́wọ́ rẹ̀ yín original ni o ó ṣiṣẹ́ dáadáa. ẹ ti tọ̀rẹ́ mi lọ́rùn lẹ́jàre ọ̀rẹ́ wèrè wẹ́ wò ó mo jẹ́ ń parọ́ fún un ṣé ẹ ló bógun ayé yín pàdé mi fẹ́ẹ́ sí ogun ayé yín dànù ìlẹ̀kẹ́ sẹ́tí fẹ́ẹ́ kókun kógun. ọlọ́ọ̀ má jẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ bá ṣe ah, ah. tí ò bá ṣe ọlọ́pàá ni màá ilé lọ ni ìbáyọ̀ yẹ̀wò ti oyè ó lè nà abẹ́rẹ́ ọ̀lẹ̀ ẹ̀rí kó make sense. Oh, okay, abẹ́rẹ́ ẹ̀ ló kópa sí ìnà mi ò máa nídìí ọ̀hún mọ́kọ́ mi ti ní convenient fún water man. Oh, that's nice. thing jẹ́ kí n wò ó dẹ̀ wà fine. ó ṣe pé kò fine. but since ti Mr. Jaiye ti. Jaiye ti ró ti gẹ́ ẹ̀tọ́ ó ti sanwó gan. àǹtí mi mú sẹ́sì gbàgbé àwọn ladies flower yẹn ṣẹ́ ní pààlù mọ́. máa wọ ẹnu ẹ̀ àwọn ladies flower yẹn ṣẹ́ ní ká mi mọ́ òun. Ah, dúró ná ṣọmọdé ló ṣì ń pera ẹ dìde dìde dìde ná ó yá tọ̀ntọ̀n. Oh, báwo how old are you now. <laughs> àbúrò mi máa ń ṣọmọdé mọ́ náà wọ́n ti pé eh. twenty four. really. i was pé twenty four. twenty four years. big girl ni wọ́n. wow. wọn kàn yọ ńlẹ̀ ni. o kì í ṣe ọmọ kékeré mọ́ o so ah, ló wá fẹ́ máa join àwọn flower stuff káàkiri ṣé kò yẹ kí wọn náà ti máa prepare bó ṣe máa at least bó ṣe máa ṣe wedding tẹ̀lé kò tí mọ̀ kò tí mọ̀ kọ́ wá bá mi. <laughs> ó máa ó yá sọ fún mi kúrò ní boyfriend ṣe ní níṣọ́ rẹ̀ ah, kó rẹ bó stajà. àdáhùn jàre máa lọ. jẹ́sí mi àtọ̀rẹ́ mi discuss. kò jẹ́ má pẹ́ o. Ah, ọ̀rẹ́ mi ọ̀fà náà ló tọ́pì. Mm-hmm. ọ̀rọ̀ ọkọ mi tí wọ́n sọ fún ẹ lórí fún ọ̀gbọ́ dáadáa ni kì í ṣe torí àfọ̀mù bẹ́ẹ̀ dáadáa mọ́ rárá rárá rárá perfume dáadáa tó ṣé ìdààmú kókò ní dákí má rí kí ló máa yà lẹ́ta. dúró ọ̀rẹ́ mi ó pe, eh Mr. Jaye wọn ṣe bó ṣe alice. ṣúkẹ́ ṣúkẹ́ ṣúkẹ́ ṣúkẹ́ ó ti dìde Jaye ò lo five minutes lórí mi rí. ọlọ́run ọ̀rẹ́ mi má yẹ kí n parọ́ fún ẹ mm-hmm. sórí gbogbo àwọn ọkùnrin tó wà ń tàn sí wọ́n yẹn ń ṣe nìyẹn wọ́n yẹn ń ṣe nìyẹn mo sọ ti tèmi náà fún ẹ kò kí ń pẹ́ adley ló fi ń ṣe kan àtààbọ̀. ọ̀rẹ́ mi oh. kò ń ṣe gbogbo ọkùnrin o. in what way. kò ń ṣe gbogbo ọkùnrin Johnson ex boyfriend mi ò mọ̀ ọ́nà Johnson eh, Johnson tí mo fẹ́ tẹ́lẹ̀ Johnson ń ṣe anything in fact ó fẹ́ fi sú mi ni mo fi fi sílẹ̀ pé tẹ́lẹ̀ yìí ti pọ̀ jù ah, ìwọ náà gbọ́dọ̀ sọ ó ṣe gbogbo ọkùnrin jàre ọ̀rẹ́. ó ní Johnson ṣe dáadáa kí ló dé tó eh. dúró ti Johnson. Rẹ̀mí eh. Ọlọ́run òkè mi àti ẹ̀pọ̀ ní tọ́lọ́run bá kọ́ wá pọ̀ máa fẹ́. ìwọ náà ti wá rí bẹ́ẹ̀ yẹn pé ìfẹ́ tó wá wà láàrin ẹ̀yin méjèèjì kò nídìí kó yẹ ṣe máa complain má complain. kí má complain. má complain ah má lọ lọ bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ń sin ẹ love ara yín. a mm, love ara wa. Eh, bó ṣe mọ̀ pé ọmọ yìí kéré ara mi náà ni mí kó tí ẹ lè sórí máa sì tẹ̀ dáhùn ní báyìí pé ọkọ mi o mhm. tó bá ti tètè wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ mhm. ọmọ yìí kéré ara mi ni mí. kí ló máa ń ṣẹlẹ̀. aṣọkọ lè ní màdé ọ̀rá bá wá èèyàn tó máa máa bá a ṣe àyè ibẹ̀ níta. Bukky. kò ń ṣòro pé kínní. nǹkan tó ń try láti sọ fún mi ni pé wàá pé jayé sẹ́gbẹ̀ẹ́ kọ́pẹ́ ọkọ mi ò wá o eh. èmi ò fẹ́ lẹ́lòmí lẹ́yìn ẹ̀. òun ṣe pé lẹ́lòmí pé mo fẹ́ nẹ́ni tó máa máa help ẹ̀ since tóun ò capable. níbo ló ti ń ṣerú ẹ̀ àwọn ni wọ́n ń ṣerú ẹ̀ ah. ṣé kí wọ́n para mi ni. <laughs> má try ẹ mi lè ọ ó dáa. kò tó lè gbà rẹ. ó dáa já máa wò bọ bóyá máa try ẹ bóyá mi ní try ẹ a kú ṣojú ẹ. bóyá kí wọ́n para ó tó ní mi lè para mi. àpò easy. Oh. ìgbákùnrin níyọ kábíyèsí ọ̀rọ̀ ṣé ìṣòro tó ṣẹlẹ̀ sí mi nísinsìnyí ló fẹ́ padà ṣẹlẹ̀ sọmọ ìbàdí. ah my dear kí ló wá ṣe lọ́fíìsì mo ti fẹ́ close already now tí wàá dẹ̀ close náà ilé náà mò oh, yes mo mọ̀ pé lílo ń bọ̀ wọn ọ̀rọ̀ tó bá gba kí wọ́n sọ lọ́fíìsì ni mo lè máa sọ nílé náà ilé tó ń sọ pé ń bọ náà tó bá délé ẹ náà lẹ́yìn kó o wà á kọ sùn sílẹ̀ ìpò lásán ni èèyàn tó jí ẹ jí ẹ jí ẹ jí ẹ jí ẹ jí ẹ jí ẹ jí ẹ wà á tún ìgbà tó wà bá tún fi jí báyìí wà á kàn tó ṣe tú ẹ wà á tún sùn padà wo oh my girl step up omi o láì bó ṣe ṣe yìí o. gbogbo wàhálà bùkátà tó wà lọ́fíìsì mo fẹ́ gbọ́ ó pọ̀ náà nà ká tó gbọ́ bùkátà mo ti gbọ́ ẹ máa wá nǹkan ṣe sí i. ẹ̀dá mo mọ̀ pé àwọn wàhálà ọ́fíìsì ká lọ kábọ̀ gbogbo ẹ̀bù ṣe ń ṣe wọn máa fọ ẹni pé mo wà please bó bá ṣe ń ṣe ti ọ́fíìsì máa ṣe ti lé náà náà dédé ọmọkùnrin ò máa tó o and máa wọ nǹkan mẹ́ta ló wà nínú ayé obìnrin tóbìnrin fẹ́ tó ṣe kókó jù o ìbọnu ìbọra àti ìbọ̀dí jẹ́ àkóso máa wọ̀ ọ́ ìbọ̀dí yẹn gangan ni kókó tó bèrè ìfẹ́ o. ibi tó sọ̀rọ̀ dé ó yé mi kọjá gbogbo obìnrin èmi náà máa ń wákùnrin ẹ̀sẹ̀ kó dẹ̀ máa wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọjá bó ṣe lérò máa tẹ́ ẹ lọ́rùn. Hmm, are you sure? Are you sure? I promise. I promise. Okay. Charlie, my love, listen. No problem. All right. Ah, kò ṣe pé mi náà láìkẹ́ ó mọ̀ pé married woman ni mí. Ah, tí o bá ṣe pé ọkọ mi tí ò ṣe dáadáa tí ò ṣe tẹ́ mi lọ́rùn tó pàápàá ṣe ètò ẹ ìgbà mi gan èmọ́hùn tó lè kàn má dà sí yàn ni ló mú mi tún padà wá báyìí náà. sórí nǹkan tó ń sọ fún mi bèbí ayé ń ṣe irú ẹ ìyàwó ẹnìkan ayé ẹlòmíì bèbí ayé sì ń ṣe irú ẹ ìwọ náà mọ táìmù gbà tí màá fi jọ mú un ó náà mọ tó ṣe máa hàndù ẹ kẹkẹ ìwọ gan máa ń sá fún mi lórí bẹ́ẹ̀dì náà wey sometimes wà sá lọ ni tó o ṣe ń wo yẹ o ò torí kankan fẹ́ máa yẹ bí o ṣe torí ogun. jọ bàbá tá a nìṣẹ́ wò so ṣé bó ṣe ń wò mí ẹ ò rá mi owó lára mi ṣé ò rá mi ọlá lára mi and ṣé bó ṣe fi mí sílẹ̀ nígbà tó ń sọ lélẹ̀ o kò síyàn tí ó fẹ́ kú sínú ìṣẹ́jọ́. jẹ́ àti ẹ̀ṣẹ̀ ìjọba gbogbo bí a ṣe wà yìí kóun tiẹ̀ kó máa fún ẹ ní owó mm. fifty fifty la máa ṣe o kó ń fún ẹ lówó kí mi máa fún ẹ ní tb ọlọ́run ìfún yẹn nìkan méjì pọ̀ kó fún yẹn lówó kó tó fún yẹn ní tb ọlọ́run fóun lówó ni ó tì di owó sọ́dọ̀ ti tiẹ̀ kóun máa ná fún ẹ tb ọlọ́run ti dẹ̀ sọ́dọ̀ tèmi jẹ́ kí n máa jẹ gidi gan mm. o sọ pé bí mo sì ṣe fi sílẹ̀ ló sì ṣe wà. ó sì ó sì wà ó tún develop sí ni. i can feel it. Oh yá ó ṣì wà mí so kí ló wá next. àkótó wa mọ̀ pé ọkùnrin làdá ẹni tó mu lọ́nà ọkùnrin. ẹ lọ jọ lẹ́nu kò bá pẹ́ṣẹ́ bí ṣe ò bá pẹ́ ni ẹnìkan ò pẹ́ṣẹ́ ṣàìwé. Okay. léèrè èmi tí wọ́n gbé gbogbo gbà mo ṣiṣẹ́ kárakára láti mọ́ ó délé wọ́n lọ́mọ tó máa mọ́ ó délé òbí ayé ìwọ ṣe ládàá káàkiri kó o tó pa ní màá pa ẹ́. 哈哈哈哈哈哈 ní fertilizers sórí tábà kọ́kọ́ fẹ́ kọ́ báyìí àgbo jáde lè lè yìí sọ̀rọ̀ ọmọ mi pàṣọ eh. kọ́ wa mọ̀ lójú otí ẹ̀ wa ní gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ bẹ́ẹ̀ ọlọ́yẹ̀ mú ní bẹ́ẹ̀ àgbàgbà mú ní eh. ọkọ mi mú ní bẹ́ẹ̀ dáàdi mímú ní bẹ́ẹ̀ o èmi gangan mú ní bẹ́ẹ̀ lólè lélẹ̀ yẹ́gẹ́ gẹ́gẹ́ pé à kó pàtó jẹ́ pọ̀ eh. sórí bó ṣe wà òní continuity gbèdú fóònù kan sílẹ̀ sẹ́sì. ọkọ sì sọ ìlú ẹ o ẹ lẹ mo jẹ nkúrò yín láti yọkà yín mo fẹ́ mo fẹ́ dànù ah, mo fẹ́ dànù ẹ pẹ̀lẹ́ ẹ fújọ mo fẹ́ lọ dànù mi mo dẹ̀ ṣe rí yíyan Ọlọ́run ṣeun. ẹ jọ mo ní ìdìrànlọ́wọ́ yín lọ́tẹ̀ yìí o àwọn irú yìí tí mo máa ń rà yẹn kọ́ èyí tí mo fẹ́ rà ń sìn tó jẹ́ wípé amárúgbó ṣe ẹmọ tó máa ń jẹ́ kára jí gan. <laughs> kébékébé màmá sẹ́ẹ̀rì kò sí wàhálà sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe wà ní ọmọ sẹ́wọ́ntì tí bá yọ̀ kan fún yín ṣe lẹ́dàbí ọmọ fifteen years kí lẹ̀ sọ àbí. irọ́ irọ́ ẹ ti ṣì mí gbọ́ o èmi kọ́ ni mo fẹ́ lò ọkùnrin ni mo fẹ́ lò fún. màmá dà mọ̀ ó pọ̀. màmí ṣé pé ẹ̀yin náà mẹ́nu ẹ̀ báyìí ẹ̀yin náà máa ń jogonojo. gẹ̀ẹ́tì ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀wù ẹ̀wù a lè parọ́ fúnra wa mọ́ ọkọ ọmọ mi ni mo fẹ́ lù fún. ẹ fẹ́ kó máa kan kan lẹ̀ gangan ṣe ẹ̀yọ́ bá ṣe pé ti yìí ní kò lé ṣùgbọ́n ẹwẹ filẹ yìí ṣeré ni ọ̀rọ̀ owó là ń sọ ìmọ̀ mi ẹyẹ filẹ sẹẹri tó bá ṣe pé ti yìí ní kò nira iṣẹ́ tá a mọ̀ jùlọ ayé wa nù ṣùgbọ́n àwọn ọ̀gá wa gangan ní ọba kí o táwa gbé fún yóò yáàyè sí ah! Ah! àgbẹ̀ náà lè sẹ́ni iléeṣẹ́ náà ti bá a kì wá. ẹ ní bí yìí. Ah, a lè gbẹ customers always rises a lè gbé náà náà sẹ́sì ti lè ń lọ. sẹ́ẹ̀rì tábà ti lọ iléeṣẹ́ mm. láti company mm. wọ́n wà wá yín kì í kẹ́ ah ẹ dájọ́ mọ̀. ó dà ẹ ṣe mo dúpẹ́ yìí ló wà ní báyìí ẹ̀ máa lé ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún mẹ́rin ẹ̀ wá one thousand nìyẹn ọ̀nà báyìí ọ̀nà mẹ́rin four thousand. ẹ ẹ ẹ ṣe dọ́kù inú. mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ eh, eh. ẹgbà three thousand lọ́wọ́ mi ẹgbà ẹjọ ìjọ ẹjọ ẹgbà ìmọ̀ kébi ìkúkú mọ̀ fún àwọn tó yẹn tẹ́lẹ̀. mò eh, ń bọ̀ mò ń bọ̀. lórí yẹn ò kún rí kẹ̀kẹ́ sọ pé ten thousand naira wọ́n pẹ́ ẹgbẹ́ ìbò. kí náà pè ten thousand. ten thousand ẹgbẹ̀rún mẹ́wàá ìyá olówó tó tó báyìí. iye níwọ kí ni ká lóbi. ẹ pé náà náà. wèrè ni ọ èlò là ń ta fún àdó kalampios. Eh, ibi hmm, ibi wá ẹgbẹ̀rún kan là ń ta. ọjọ́ wo lẹ́ẹ̀tọ́ gbọ́n báyìí. ti ṣe yìí pé mo gbọ́ tí bá ti wọ sẹ́mú ti. Ah, sí o. ìṣiṣẹ́ ẹni o ìyá wa. Ah! owó rè. sọ fún ọ lẹ́kọ̀ọ́ ìdílé àbáyé sele kórì bú mọ́ mi adé tán ọ̀la báyìí ẹ. ẹ ṣe o màmá retí yìí o. ilé ọkọ mi yes ma o ṣeun gan ni oh, yes ma ẹ sórí lágbára Ọlọ́run wa àtìyàwó ẹ pẹ́ fúnra yín. àmì mọ. ẹ wọ́n ní pé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun kó ṣe kíni kó wọ àgbà ilẹ̀ yìí náà dẹ̀ ló tún látúnṣe tó pọ̀ torí a gbọ́dọ̀ wò yín kẹ́ ṣìnà tàbí kẹ́ sọnù ẹ ṣe wá rí kinní tí mo mú dání ká ṣàṣọ pé òrò ìdílé wa ni ń gbà náà yes ma. Hmm, ohun tí mo gbé fún ẹ yìí hmm, lákọlákọ ni o bóyá ká pè níbi òrò ilé wa hmm, tọmọ tá a bá ti fọmọ lọ́kọ bẹ́ẹ̀ yẹn a máa ń fún àwọn ọkọ wọn kò ń ṣe pé bóyá torí nǹkan kan nítorí àti tètè lọ́mọ láyé ni bó ṣe wá wà lọ́wọ́ ẹ̀ ayọ̀ ni o ò nílò kọjá síbì kan sínú mílíìkì mílìkì bó bá ṣe wù wọ́n ló ṣe lè bó mílìkì yẹn púpọ̀ but òun ò gbúdọ̀ ju ṣíbí kan lọ ṣòwárí ṣíbí kan yẹn kò gbúdọ̀ kọjá ọ̀sẹ̀ kan náà ló fi máa máa lò lọ́sẹ̀ ṣíbí kan ọ̀sẹ̀ kan wà kàn máa dà sí mílìkì wà á dẹ̀ máa mú sórí ní oṣù mẹ́jọ sí mẹ́sàn-án tígbà tá wà ìyàwó ẹ pè mí pé mọ́mí o ó ti ké wọ́n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tèmi náà wá ṣe mú gàn tí màá wá bẹ̀rẹ̀ sí ní wẹ̀ mọ́ tí màá máa ṣe yan dis sórí àlùbáríkà ọmọ tó wà nù tí mo gbé fún ẹ yìí ó máa pọ̀ rẹpẹtẹ o mi ìṣáà ní bímọ kì í sọ pé bóyá mo fẹ́ pọkọ ọmọ mi bó bó ṣe wà yìí tó o bá ti ń lò láìpẹ́ láìjìn láàrin oṣù kan tó fẹ́ yàwó eh, lọ́mọ lọ́mọ lọ́mọ bá débẹ̀ yìí táwọn ìpẹ́jù lóṣù mẹ́sàn-án sígbà táwa yìí mo ti wá bá yín kó ah, mọ torí adùn ògbéyàwó náà nìyẹn eh, bó ṣe wá máa máa lò ó rò ó wa ni o má ṣì lò ó bí kan lọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni you understand mm-hmm. òun lọ́ọ́ máa lọ láìsàn tó ti ti gbà táwa yìí. Ah. kí ló ṣẹlẹ̀ irú rárá. Ah, ba tó bá délé wàá dà sí mílíkì kó tó lò ó. Ah! Hmm. ọmọ ìbá kan jẹ́. Eh, ah! ọkùnrin yìí o ṣàfẹ́ dọlọ́mọ ní kíákíá báyìí báyìí ẹ wá wá máa tètè lọ dìde dìde bó ṣe ti lò yẹn dìde dìde dìde dìde sáré sáré wo ṣe má yàbọ̀ mi o ilé ilé ilé straight má yàbì kan ṣàánú mi má ilé mi o èwo ẹ̀ nígbà kan yàbì kankan ah! àkóbá gáfara. ó mọ̀ tó bá yá èmi àti ẹ àti máa padà lọ nọ́mà nọ́mà tó bá ti dọ́dọ̀ ọkùnrin mi náà kò bá mi kí. lọ́mọ mi àbí. I mean dressing rẹ dìde náà dìde náà dìde náà ìyàwó mi wo náà wo wo ṣe sígbọnlẹ̀ látọ́kẹ́ mm. ah sórí ah, gbogbo nǹkan tí mo wo yìí eh. ah, o lè gbé lọ tán let me see <laughs> oh oh my god ah! ọlọ́run mà ṣe o èmi ló ṣe é fún ìyá ọmọ abẹ́bẹ̀ lẹ́bẹ̀ kan kó tó máa lọ́dọ̀ mọ́ mi kò lè jẹ́ ọkàn ló mú promise. mi pé mo ti múra náà. Eh, kò mí wà dẹ́wẹ̀ wà change. stop ẹ mo ń jẹ tètè lọ́bí tí mò ń lọ. ah mọ̀jà ṣe báyẹn ó lè pa mí èṣù lè ṣe mí. ah ah ìwọ náà wò gbogbo ẹ ti jọ jẹba ẹyọkan jọ ah, ah, ọ̀ní mi. ẹ kì í drop kaki. jẹ́ ká máa lọ bedroom. mo lọ nu ilé jọ ẹdúró ń bẹ. o lọ ká dúró mi báyìí ká ṣe pé ẹyọkan kitchen láàárọ̀ ẹyọkan bedroom. Ah, baby we are lie down. very, very important. a ní máa pè padà ṣebí káàdì mo fẹ́ lọ rà ah wà á ga ọ. ẹ káàárọ̀ neighbor. Oh, ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà a mà. Дякую. Gate. Let's see gate now. Okay, sir. Ẹ bá mi ṣí gate fún ìyàwó mi. Bye bye. I love you. Uh, madam ẹ ra mọ. ẹ ra <laughs> bọ̀dá ṣé kò sí tẹ̀ jáde. no mo ìwà ni leave. èèyàn leave wedding leave yes sir. ṣé kò sí tẹ̀ yìí náà jáde mo ní àwọn nǹkan kan láti ṣe. rọra ìmọ̀ àlàáfíà fún yín mà. ẹ pẹ̀lẹ́. rí orí igi àṣekù omi rẹ hmm. gbogbo gbogbo lórí ọ̀rọ̀ náà ẹ lẹfù ẹ kiss hmm. bí pàwọn ọmọ bó ṣe ń lọ láéláé lọ màá rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi báwo you look great like. ó ṣe ọ̀rẹ́ mi. mo pè é bling bling as in. ọkọ mi ni jàre. ìwọ no bad now. you don't mean it. so bad. Ah, o ṣe what. gbogbo owó ẹ wedding as in owó ẹ now ah, ah. ló ń glitter wọ́n dàbí bébì as in kí ọmọ kókó. ọpọlọ ọlájayé ni o kí la máa ṣe. mo ní pé Mr. Jayé ń tọ́jú ẹ̀ tinú tẹ̀yìn everything. Ah, ọ̀rẹ́ mi ah. bàjẹ́ ńlá òde sórí gbogbo ọ̀nà ló fi ń tọ́jú mi o hmm. àti bóra àti bọ̀dí. àti you mean. inside. ah ó wá tán nǹkan tó fẹ́ náà nìyẹn. ah ó try ó try. ṣé mo pé ná èmi náà ni mò ń complain tẹ́lẹ̀ pé kò ṣe dáadáa mm-hmm. ṣùgbọ́n ń sìn ọ̀rẹ́ mi. Ah! Ó fẹ́ pa mí. Ó fẹ́ pa mí as in. ní everywhere. Mi ò mọ ibi tó ti ra agbára burúkú tó ń lò ń sìn. ṣó ti débẹ̀ yẹn ṣé traffic yẹn ò pọ̀. kò pẹ́ mi. all right mo ti miss already má pẹ́ tí wàá fi dọ́dọ̀ ọmọ mi o <laughs> má dẹ́pẹ́ tí wàá fi padà dé iṣẹ́ ti wà ńlẹ̀ o. wo sọ́rẹ́ o tó bá jẹ́ kí inú bí mi mi ò ní wálé máa sùn ọ̀dọ̀ mọ́ mi o. fẹ́ sùn ọ̀dọ̀ mọ́ mi ah, jọ má jẹ́ kí o sùn sí ẹ̀ ń gbọ́dọ̀ sùn o. ok all right ah mo ti ń retí ẹ iṣẹ́ tó ti wà ńlẹ̀ mi ò lè pẹ́ nà èmi náà mú ní ẹ hmm. ok bá mi gbé fóònù fún rẹ. ọ̀rọ̀ àwọn ìgbé fún ẹ. hello mr Jaiye. hello àti ẹ̀dúgbò mẹ́ta. ẹ ra sa. ìyàwó mi sọ àpàrọ̀ pé òun wá òun rí òun fẹ́ òun fẹ́ rọ́ọ̀rì òun tó lẹ́wọ̀n fi ní ìjẹ̀yọ̀ lẹ́lẹ̀. ẹ wo èmi gan ti mí ìzẹ̀ as in like seriously. <laughs> ṣe rí ẹ ṣe mo dúpẹ́ mo ti ẹ̀ dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ọ̀rẹ́ mi bí mo ṣe rí mo rọ́wọ́ yín lára ẹ̀. ọlọ́run ló ń tọ́jú wa. <laughs> as in everything kan glitter ni mi ti ẹ̀ mọ̀pọ̀ rẹ̀ mi gan ló wà níwájú mi mọ́ ẹ ṣe mo dúpẹ́ gan o mo rọ́wọ́ yín lára ọ̀rẹ́ mi ṣé wàá rí àbùdíntolókun àbùdíntolọ́sà ọkọ̀ yín àṣekínni á máa ròkè gbogbo bí tẹ́ ẹ ti ń bù báyìí kò ní gbẹ ọkọ̀ yín á túbọ̀ balẹ̀ jù báyìí lọ ẹ ṣe o èṣù oníyà yín o. ẹ bá mi gbé fún fún ìyàwó mi. all right o <laughs> kẹtẹkẹ. hello darling. Uh, baby. <laughs> okay musa mi sẹ máa pẹ máa pẹ iṣẹ́ ti wà ńlẹ̀ honestly. Ah, ṣó fẹ́ pa mí ni. tó bá pè sùn máa ṣí ẹ o. <laughs> mi ò ní pẹ́. <laughs> ìwọ ló mọ I love you mm. I love you very very much. love you more bye. ah, ah wo. ọkọ mi ó ti fẹ́ pa mi rẹ́mi má complain ah, má complain dúpẹ́ tiẹ̀. ọ̀rẹ́ mi ò ah. dúpẹ́ bọ̀ tí nǹkan bá pọ̀ jù kéèyàn ló pọ̀ wo gbogbo every corner nínú ilé ni ní kitchen ìkópa fẹ́ pa mi ó ti pọ̀ jù gbogbo ara báyìí ló ń ṣé o lè believe pàṣẹ tí mo kọ́wọ́ láàárọ̀ ẹ̀kọ́ ni. ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti change láàárọ̀ ẹ̀. ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta. Ah, ọ̀rẹ́ mi ah, kókó oríire. nǹkan tó ń wá náà nìyẹn. Eh, nǹkan tí mò ń wá ni bọ̀ ah, ọ̀rẹ́ mi ò lè understand ó ti wá pọ̀ jù mi mọ ibi tí Jaiye ti rí agbára. má complain ah don't shake kí ni má complain rárá kí má lọ sọ ti sára lé mi o mọ bó ṣe ń ṣe nàá tí mi bá ti lọ àgbo fún in fact má làgbo fún gan kó tó ṣẹlẹ̀ kejì ó ṣáà manage ẹ̀ a complain dúpẹ́ tiẹ̀ wọ́n tó yẹ kó orí gbogbo ẹ ṣe ń bling bling tó ń glitter òun ló ṣiṣẹ́ lára ẹ̀ tó bá ti gbé wá hmm, tó bá ti gbé wá kò hàn tó bá ti. ayé ah, <laughs> ọ̀rẹ́ ah, mi. ẹ̀gbọ́n náà kí lobìnrin fẹ́ gan-an. mi má gbàgbé gbogbo nǹkan tí mo sọ fún ẹ. Hmm. ká túbọ̀ máa gbàdúrà fún wọn kọ́ lọ́ọ́ máa gbé wọn lọ́wọ́ sókè kí gbogbo nǹkan tí wọ́n owó nǹkan tó ń ṣe fún wa kó túbọ̀ máa. Mm. àmín ah, ó ti ẹ pọ̀ ó dáa màá tún máa rí ẹ ṣùgbọ́n rẹ̀ all right all right take care bá rí mm. bye. bye. okay. Mr. Jaye mi mọ̀ pé yìí lẹ̀ ń sọ̀rọ̀. ẹ jọ mo pe nọ́mbà ìyàwó mi ò ń dúró ó dà pé ó mú dísìn kọ́ lọ ṣóṣì wà mẹ́ẹ̀kẹ́ bá mi gbé fún fún. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ẹ̀ lọ sínsìn ni. ẹ má ṣe yọnu má pè padà níta. ok ok ẹ tún try number all right. <laughs> ah ṣèṣe lọ ní. mà ẹ mo ti ń bọ̀ mo ti fẹ́ dọ́dọ̀ yín ok mà ẹ ṣe ṣáà ti bá mi dáná lẹ̀ ẹ̀fọ́ tí mo ní kẹ́ bá mi ròyìn ṣẹ́ gbàgbé ẹ mọ̀ kí mo ti ní ìsọ̀bẹ̀ yìí náà mọ́mí i love you so much mọ́mí mi ní pẹ́ dọ́dọ̀ yín ẹ̀hẹ́n bọ́bọ́ tí mo ní kẹ́ bá mi gba àwọn papers yẹn lọ́wọ́ iṣẹ́ tí bá mi gbà ó kó fún yín ó kó wá fún yín ààyè ìyàwó máa ṣe o ok alright èmi náà ní pẹ́ dọ́dọ̀ yín àmàlà mo fẹ́ jẹ o àmàlà ní kẹ́bà mi kẹ́bà mi rú sẹ́fọ̀ yín ah ọkọ mi ló ń pè mí yìí o alright mọ́mí alright ma tó dọ́dọ̀ yín alright ma yes ma bye ma. kí lẹ sọ. i mean i don't get it báwo ni ìyàwó mi a ṣe máa sọ̀rọ̀ kan báyẹn fún ẹ no no no no don't tell me that. ṣẹ́rí mr jaye kò mí ìnà ẹ̀bẹ̀ o honestly kò mí ọ̀rẹ́ mi ò mí ìnà ẹ̀bẹ̀ àtọ́. èmi wò pé irú nǹkan báyẹn ó yẹ kí ìyàwó mi kó pè mí jókòó pé ọkọ mi ò ti ń ṣe dúró ọkọ mi ò ti ń pọ̀ jù bá mi reduce ẹ̀ kì í ṣe pé ìyàwó mi láti gbà tá a ti wẹ̀ kò ẹ̀ bá sọ mi pé ó ti ń pọ̀ jù ó kàn máa ń rẹ́rìn náà ni mo gbà sára kò yẹ kó jẹ́ pé ìwọ ló máa sọ fún. ẹ má bínú ẹ má bínú Mr. Jaye honest in fact gbogbo nǹkan tó ń sọ gan ẹ rí pé mi gan tún kò mí ni ẹ̀bẹ̀ ṣe mí ni àtọ in fact ó yìnyín. it doesn't work like that yes. whatever whatever tó bá dé délé mi má bá fa wàhálà yes má bá fa wàhálà tó bá ti kúrò lọ́dọ̀ màmá ẹ̀ tó padà sínú lè má bá fọ àwọn aládùn. Ah! Mr. Jaye ẹ ní sùúrù ẹ calm down tó bá jẹ́ tìyẹn ni ẹ má bínú ẹ má jẹ́. omi ilẹ̀ ń dáwọ́ ibẹ̀ ṣe sọ yẹn àti wípé èmi gangan máa wá yọjú sí i. ṣe ti gbọ́. whatever get out. ìdè fẹ́ lọ ó má dàbẹ́ ni pé èèyàn ń tojú bọ marriage oní marriage. ex hmm? ah ó ga ọ́. kí n sọ fún ìyàwó mi pé mi àti ẹ ti wà papọ̀ rí. Okay. Ṣé o ti parí ẹ̀? Yes, sir. Okay. Ṣé o rí nǹkan tó ga ní kébì náà ṣe mò ń ṣe lọ́wọ́? Do you get it? Okay máa check ẹ alright sir. ọ̀gá àlejò kan bẹ̀rẹ̀ yín sàlẹ̀. ta ni. àǹtí. ọ̀ ṣe ìlú ẹ ṣọ́ọ̀bù kó wọlé thank you. Right. My love! <laughs> How you doing? Ah, What's the day? Yes, it did. Oh. You look great. Yeah. How far? I'm good. Mm, you, you look good. Thank you. She was. You also look great. Oh, so. Oh, oh what time? Two sessions, Luni, now. About lunch. Lunch? Ah. I'm sorry. Me only ní It's lọ lunch. nǹkan tó ga ni kì í ṣe ni mò ń ṣe lọ́wọ́ so i'm very very sorry mi ò ní lè tẹ̀lé ẹ. again ha bíbí bó ṣe the other time náà nìyẹn tó ẹ kò gbé mi jáde. go go baby i'm sorry sórí àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní òṣìṣẹ́ ìjọba ó tara ẹ̀ lọ́fà ọ̀gá wọn sọ pé mi gbọ́dọ̀ má parí iṣẹ́ yìí ṣùgbọ́n pé mi kọ́ mo nira ni. see baby This is getting too much. Ah. Hmm? I can't wait. Ah, we ṣe fún mi the other time no, no. Two weeks ago now ò gbé mi jáde. I'm tired of being alone. Gbé mi jáde. Baby, I'm sorry. Show you kan tó ṣe ń Man, Máa lọ lé ọdọ ẹ̀. Tí bá ṣe tọrọ látọkùn sìn, bàmá She be ọdọ ẹ̀. Ṣebí o máa gbé mi Yes. And you want to walk. Yeah. To Kò sí wàhálà. I'm going to wait for you. Ṣiṣẹ́ tó fẹ́ ṣe, má farabalẹ̀ ṣe kí n máa dúró díẹ̀. Tó bá dẹ̀ ṣe tán, we go out together. Yes, Uncle. Obviously. Don't you miss me, really? I do. No, I miss you. You look Love you too. You look charming. Hmm? Okay. Thanks, my love. Mm. Okay, ẹ̀ta ń ta wo, ìjì ń tọ́ gbẹ̀rì, okay, hmm. àwo lèmi. family. Mm. Love you. Love you so much. Look good. Thanks. oh, my baby. no, problem. You're doing well. Ah. my baby. my dad number the two. We will not two. Thanks, my love. You are very, very beautiful. I'm blushing. but we need to move on. Of course, we need to move on. You still don't get me. You need to get married, honestly. I understand you. We need to get married. No, no, no. no not us. I, I mean you. I'm not ready yet. Jaye, what are you trying to say? Uh, see, I love you. Eh, nǹkan tí mo ń way. fún you are not getting younger. Tí could grow five years, can you wait? Ọlọ́run ò ní Oh, that's what I'm saying. Mo shall ló ṣẹ́ ní ìgbà two months eh, Pressure mo local. Why lọ́kọ̀ o, mommy? I'm thinking it's not yet time sì jẹ́ tó bá jẹ́ torí pé mò ń disturb ẹ̀ ni pé ká wed ká release sí look at me máa dúró díẹ̀ oh. I'll wait for you. No, secondly look at you wọ́n ti ní kó má lè change sẹ́sẹ́ mọ́ ó tún dé all these things I eat it I, I don't like it. I'm doing it because of you. No, I don't want it. Okay, I'll stop it. Yeah, I, I know you will stop just find someone. Daddy, area ti máa wọ́n expensive jù. Kí ló dé? It's not expensive. Ah, stop. Oh. má mention. kì í now ọ̀rọ̀ matrimonial home i mean ọ̀rọ̀ matrimonial bed tó yẹ kémi àtìyàwó mi tu sọ ní tùbínùbí o ló ń sọ fún wọn mo dẹ̀ ṣọ́ọ̀pù tó bá dọ́dọ̀ yẹ ẹ̀ náà ó máa lọ sọ fún wọn nítorí ẹ̀kọ́ sọ wípé ọkọ mi o o ti ń báǹgì jó mi reduce ẹ̀ and then o ló sọ fún mi pé mi ò lágbára tẹ́lẹ̀ mo dẹ̀ ti ní náà nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ó wá ní kí n má bínú. ìyàwó mi ó lè jáde wá kí ẹ̀yin tẹ ẹjọ́ rẹ̀ àti màmá ẹ̀ ni kó máa rojọ́ ẹjọ́ matrimonial bed kì í ṣe òmù gan o matrimonial bed kó máa rò fún yín sí i i don't blame you mi ò blame ẹ ń bọ̀ àbá mi nígbà kó sì pé nọ́mbà ẹ̀ lọ ó ń bí sí i. má bínú Jaiye. kí bínú. Jaiye. kí ló ṣe. ẹ kí lélẹ̀. kíni ah! kí ló jọ. o tó níyàwó ẹ sọ. torí ẹ̀rọ ìfẹ́ kí ìyàwó mi jáde mo nílò pípọ̀ padà ṣòro láti ìgbà wedding wa ti kú four or five days ó ní system ara mi ti change like five rounds eh. la máa ṣe lójoojúmọ́ thank God. omi pé confirmation ah! confirmation bẹ́ẹ̀ confirmation ṣoṣo wárí ṣoṣo wárí ṣoṣo pé mi àti àti fẹ́ wá wárí a ti fẹ́ra wa rí. a máa jẹ àṣẹ. a máa ṣe bẹ́ẹ̀ ni. a máa ṣe bẹ́ẹ̀ ni. Ah. Ah. kí ló ń ṣe jẹnẹrétọ̀ yìí ò pẹ́ tó máa ṣe jẹnẹrétọ̀ yìí ni. ẹ wo àǹtí wọn ní ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ di ẹ̀gbọ́n jẹnẹrétọ̀ yìí bó ṣe kú gbọ́n ó ní mo ṣe polóòtú ẹ̀ òun ló sọ fún mi pé òun òun bọ̀ ní ìsìn ní ìsìn ní ìsìn oníbọn olè tí báyìí ní tí tí ìlú. ìgbà tó rí iṣẹ́ wa lè gbé páìkì lọ bá ẹni tó máa ṣe jẹnẹrétọ̀ ni ìgbà tí mò ń jáde láàárọ̀ yìí jẹnẹrétọ̀ kò ní fort transformer ló bàjẹ́ mo ti rò pé màá rí iná fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ìgbà tí mo dé ò sọ̀rọ̀ ni àǹtí ah, ah, ṣé wàá òkè ṣé kò sí. ẹyin kí ló kí ló ṣe wọ́n. bóyá jáde lóòótọ́ yẹn wà suspicious. pàǹtí ah, ọ̀rẹ́ ìyàwó neighbor mi ni now. Oh kí ló wá fẹ́ẹ́ kàn èmi pẹ̀lú àfẹ́sà láfiyèsí ní òkè mi o ṣe understand. àbí nǹkan tí mo rúkọ ló ṣẹlẹ̀ wọ́n yẹ kó ti jí nǹkan nu lé o. Ah, ìgbà tí fẹ́ lọ ra card láàárọ̀ mo rí Mr. Jaiye àtìyàwó wọn bí báyìí tí mo kí wọn kí n tó lọ ra card but nǹkan tó wá yà mí lẹ́nu ni pé woman ibo ṣe jáde ó wà suspicious I don't know what is going on inside there kójú má rí bí gbogbo ara ló gbé mi á lọ check nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé o. tẹ bá bá bò ẹ lè jẹ́ kèmí gbọ́. torí nébọ̀ mi ni wọn o tí nǹkan bá ṣẹlẹ̀ ń sin mi ò lérò gun o. Ah, ẹ̀mí mi mo ṣe mo gòkè mo sọ who is it. Mr. Jaiye. ta ẹ. Miss sorry Mr. Jaiye ó yẹ kó báńgì wọn bedroom mi báyẹn kí ló fẹ́. ẹ má bínú. kí ló ṣẹlẹ̀. mo rí nǹkan tó ṣe kàyéfì ni mo rí ọ̀rẹ́ ìyàwó yìí tí wọ́n kọ̀ ṣáà ń ṣe yàmàyàmà lọ wọ́n rí kí ló ṣẹlẹ̀. Ah. gan ó rẹ̀ wọ́n gan mi ìtẹ́ mọ̀ pé ó rẹ̀ wọ́n tó tó báyìí ah ó rẹ̀ wọ́n gan ó rẹ̀ wọ́n. ara mo yá kẹ bọ́tà yín kan làágùn kí ló ṣẹlẹ̀ tó yẹ. náà mo mo bá wọn ṣe tí gbóná sọmọ wa gbé tì fún wọn at least wọn á ní pé kán lo paracetamol mo wá fún wọn lóògùn wọn á ní pé kí n jókòó dé wọn dé gan ó tún sweat mo wá ní láti máa fà mo wá fi ń fatẹ́gùn sí wọn fatẹ́gùn sí wọn ah in fact ọ̀rẹ́ wọn gan o ọ̀rẹ́ wọn gan. ẹ fẹ́ mu tí ilẹ̀ fi ń làágùn làágùn bóyin tó tó yìí lágbára ń gbà yẹn wọ́n èmi fẹ́ ra nǹkan tàṣà. tí tèmi náà mú bẹ́ẹ̀ ni tí yẹ gbóná gan èmi náà wà ní pé àmì ìgbòho tí wọ́n ń fànù ọ̀rẹ́ wọn gan. Jaiye ah, ó lékùn rèé. tiẹ̀ máa bá mi gbé báàgì mi lọ tó bá ti débẹ̀ try láti gbá wọn lẹ́yìn kó dẹ̀ tó àwọn ọjà yẹn síta because mo fẹ́ rí ọ̀nkùjà yìí. ẹ kí lẹ ti lọ sí lọ́dọ̀ ọ̀nkùjà yìí nìkan. tí mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ ọ̀nkùjà yìí kí question ṣé wọ́n lò láì mi. Ah. mo ní mo fẹ́ rí yàn bí mi pé kí ni mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ ẹ̀. ẹ àti mi nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ilé yìí o kí Ah, kí ló ṣẹlẹ̀ gangan mo ní kó máa lọ sí ṣọ́ọ̀pù òun bí mi pé kí ni mo fẹ́ lọ ṣe pẹ̀lú yàn. àǹtí mi nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé yìí o ṣẹ́yìn náà tún ti darapọ̀ máwọn oníbọ̀ wa ni àǹtí mi kí lè fẹ́ lọ ṣe lọ́dọ̀ kùjà yẹn náà. Ah, ṣé o mú gbó ni mo ní pé kó máa lọ sí ṣọ́ọ̀pù pé mo fẹ́ rí yàn òun question mi. òṣùpá kọ́ mọ́lédè lónìí kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ah, tún àti ẹwà ayé yín ò ní bàjẹ́ ẹ ní so ibú lónìí àkọ́kọ́ náà ní so ibu? ẹjọ́ sẹ́ẹ̀ lè bá wọn bọ́ báyìí. ṣé mi. ẹ ẹyin gangan sẹ́ẹ̀ lè bá wọn bọ́ báyìí ẹjọ́. mo tẹ̀lé béèrè béèrè kan lọ́wọ́ yín sáyìn náà ti darapọ̀ mọ́ wọn ni. john tó lọ ṣọmọ gbóhùn waste time ní tó bá ṣẹlẹ̀ yẹn kó sọ. Hmm, àwọn tí wọ́n máa ń wọnú ilé ti bọ̀ ajayé tí àwọn náà lọ máa ń jayé nínú ilé wọn kọ́ ni mò ń sọ ni. ṣòrí pọ́ọ̀rọ̀ ẹ̀ lè ṣe onu o bẹ́ẹ̀ ṣe máa ń fọ́ tẹ́lẹ̀ tí máa ń palà pàlàpà nù ẹ sẹ́yìn ní tèmi wulẹ̀ gbà wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní tèmi bá wa gangan ni pé sẹ́yìn àbúrò yìí kí n mọ̀ pa ọ́ kí n mọ̀ jalè gbogbo gbà tí bá ti ń gba ilẹ̀ lọ́dọ̀ yín báyìí ó ní mo máa ń dọ́gbọ́n mọ́ wò tí wọ́n dínjú sí tí wọ́n máa ń dínjú sí báyìí. ṣíṣe máa wù sórí ọ̀lẹ olè òun ni ẹ òun díjú sábúrò mi wẹnu ẹ yẹn ní títí títí títí fomọ kò sọ di. ẹyin náà ní ìfomọ idiot o lọ síbi tí mo ní kó lọ jàre mánu mánu mánu mánu. gbogbo nǹkan tá à ń sọ nu o ònu oní ìsìn ṣé bá a ṣe ń ṣe nìsín tẹ bá ní wá dáná kí ló lé inú kí mú síláìsì iṣu méjì wá ṣé mo fi dáná náà kọ mo ṣàkóso wa náà nu fún tó ṣe ńlọ agabu. ìdí àpò ẹ̀ mo fẹ́ try láti recharge phone mi láti orí bank so kò dẹ̀ wá successful ó dàbí network mo dá jọ ọ̀hún. Um, ba mi mu card mtn five hundred naira wa mi ò bá ní kó send ẹ sí mi o sms o lè wọlé sí orí please ọ̀rẹ́ ọ̀rẹ́ thank you. Ẹ̀kẹ̀lẹ̀. Ṣé o fẹ́ wọ́ mi mu? Ẹ̀kẹ̀lẹ̀. Sún sún sún sún sún. Ṣé o ti sún? O ti sún báyìí kí ló kí ló máa ń pa mr Jaiye ṣó ṣì wà lẹ́yìn. sọ́gà wa. ta lọ̀gá rẹ̀. <laughs> mr Jaiye. lọ̀gá rẹ̀ ṣé wèrè ògbọ́mọ oṣù ẹ̀ ṣé òun ló ń sanwó oṣù ẹ̀ ni gbogbo àwa tá a wà ń bí là ń sanwó oṣù ẹ̀ ṣé wọ́n ẹnì kan ṣọ́gà. yóò eh, eh. ló ti rí i ah. à ń bẹnu ilé mo ti ní wọn ti pè ya wa. ṣùgbọ́n wà nù ilé. Ah. ọ̀gá ń bẹnu ilé. tá à ń gbénu lé gan-an ọwọ́ ọlọ́run ló wà nígbà tí èèyàn rí dàgìnìdàgìnì báyìí tán fi sọ́ọ́lẹ̀ mi tó lóun ò rí nǹkan kan wọn bí wọ́n bá rí nǹkan kan ṣe báwo sì lè rí níta bá sì rí òun náà láàlá orí níta àbárí àníláàrí ẹnu ìlàjọ wọn. wèrè wo nu àní wèrè wo nu sani kẹrẹ fún wa náà. wàá bì wàá bì wàá bì tó kù sí wa ní kàlọ́ mẹ́rin. Eh, Mr. Jaye ni wọ́n ń pè mí àwọn ni mò ń béèrè. ọ̀gá tèmi ṣe ló ní kí wọ̀ wá. kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ rí wọn fún náà. kí n tiẹ̀ wọ́n rán ẹ sí mi ni. wàá bì wàá jọ ah, yọ sọ ó yí sì fún ọ kò sì wọlé báwọn kí ló fẹ́ rí wọn fún. kí n tiẹ̀. kí n tiẹ̀. mo fẹ́ lọ fún káàdì má fi tẹ̀lé. wàá wàá ah, ah. fẹ́ lọ fún káàdì sọ ọ̀gá mi wọ́n pè ọ lórí lórí aago pé àwọn fẹ́ rí ọ fún àwọn fẹ́ ra káàdì àná. lẹ́yìn yẹn kọ́. wọ́n lára rẹ̀ pàrọ̀ rẹ̀ olùwà èmi nìyàn. ọ̀gá mi. ẹ káàsán alájà ìgbà tí mo rí mo rí páàkì ìrẹwò lọ́sàn-án ṣé kò sí. kò sí wàhálà Mr. Ajayi ló pè mí wọ́n ní àwọn fẹ́ ra recharge card wọ́n ti try ẹ̀ lórí eh, báǹkì nẹ́tíwọ̀kì báǹkì òògùn wa ni kí n bá wọn mú MTN wá twenty five hundred. Eh, bóyá ara wọn tí ó yà ni ò jẹ́ kí wọ́n lè wọ ọbọ̀ síta ra káàdì. rárá kókó ò ṣe wọn kókó ò mú wọn bá mi sọ̀rọ̀ dáadáa àkódà àtúnjọ ṣàwádà kókó ò ṣe wọn. Mr. Jaiye sọ̀rọ̀ dáadáa. wọ́n sọ̀rọ̀ dáadáa àní wọ́n ní nẹ́tíwọ̀kì ti báǹkì ò lọ ni wọ́n ṣe ní kí n mú wá fún ara mi. ok ó yá ìtẹ̀tẹ̀ lọ màá dúró. abẹ́yìn náà fẹ́ ra káàdì. ẹ̀ tẹ́ bá dé. ẹ̀ Ya, me cure, me cure, va. se vuelven padres. Oh, Kwame, Kwame, Kwame, what do you o ti wọlé ẹ̀mí ṣọ́nà o ṣe. o ṣe ó um, dà wọ. Ah, wá wá wá wá wá ah, wá wá wá ah, má lọ ná má lọ ná má lọ ṣe wá wá wá. mo rẹwà gan o hmm, turn around turn around. ah Mr. Jaye. ah ṣùgbọ́n mo rẹwà i mean you you are very very beautiful. Yes, sir. sá. Oh, olúwa o Mary o ti rẹ̀ màjú o mistake mo ṣe láyé mi ìwọ gan ló yẹ kí n fẹ́ ọ̀n tètè jókòó tètè ká sọ̀rọ̀. Mr. Jaye. jókòó ní wọn jẹ́ ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ lẹ́yìn jókòó ah, sórí um, lady tí mo fẹ́ lè sìn ìwọ gan ló yẹ kí n fẹ́ ṣọ́pìnì àti ẹtì mọ́ra o ti ń gbé ìbàkí tó fẹ́ mi ò mọ̀ pé rẹwà báyìí ṣọwọ́ ìwé ṣùgbọ́n mi àti ẹ̀ o yẹ ká jọ ah, o get ká jọ ẹ̀yin sùúrù ẹ̀yin náà gbọ́n kọ̀tọ̀ something ẹni lady tẹ̀fẹ́ ẹ ti mọ̀ mí kẹ́ tó fẹ́ mo dẹ̀ wá rẹwà mm. so ẹ wá ṣe rò pé ní ìsìn ó yẹ kí wọ́n máa ṣe side chick lẹ́yìn ìgbà tẹ́yìn ti máa rí. Ah, ìyẹn kọ́ la pé nǹkan tó lóyìnbó pè ní law of diminishing return nìyẹn. ẹ wò mí Mr. Jaye. àwò kò yẹ kò yẹ ní mary jẹ kó máa lọ bẹ́ẹ̀. Oh. Master. Oh, oh, oh, oh my God. You are too good. Faster, faster. Easy. àtúnú yìí o yà wá dárò. yà wá o bó ṣe rí o inú mi dùn ní sẹ́la yóò mẹ́kọ́ ẹ bọ̀. ẹ bọ̀ ẹ wọlé wọlé wọlé wọlé yà wá ẹ káàbọ̀. across the kò ní kí n máa fi nǹkan sínú bá ṣe rí yín láyà máa máa já ìjọ before anything very very question pẹ̀lú ọ̀rẹ́ ṣé torí pé ṣe wedding pẹ̀lú ọkọ yín ṣé ẹ̀gbọ́n ṣe test ẹ̀rọ ń test bóyá bóyá yóò ní infection àbí hiv àbí nǹkan kan ṣé ẹ̀jọ́ ṣe nǹkan tó jọwọ́ bẹ́ẹ̀ ìjọ alájà kí lè rí tẹ́ fi bèrè lórí rẹ̀ ṣé ẹ ṣe test ṣé kò ń ṣe pé bọ̀dá yìí kò ń ṣe pé wọ́n ní ọkọ̀ tó ń ṣe. kò sí àṣẹ níta ah, kí lè rí ọkọ mi mọ̀ ń ṣe yẹn rí mọ̀ ń ṣe yẹn rí ajá ògbà mi ah, ah. kí lẹ́ rí ẹjọ́ àlàjá ẹ wò bàbá wíwá wò tábàdé ẹ̀wọ̀ ọ̀rọ̀ là ń lọ tó bá jẹ́ pé ìyàwó méjì lọ́kọ yín fẹ́ fẹ́ kó kú sọ fún yín kó fẹ́ fẹ́ ìyàwó méjì kẹ́ ẹ tètè gba kádàrá ju kó wá pa ìsàn báyìí ńlẹ̀ lọ ah, ọkùnrin obìnrin kan ṣe. orí èyí tí yé mi ẹjọ́ tó rẹ wọn ẹ jẹ́ kó yé mi àlàjá. obìnrin kan ṣe ń wọlé lóbìnrin kan ń jáde àbí bí aláfiṣe. nínú ilé mi. ẹ wò ó èmi kàn ní kí n sọ fún yín ni o torobìnrin lèmi náà. ìjọ alájà ẹ ṣú ọ ẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ ó yín lójú. ṣé kò ẹ bìlíìfù mi. ọkọ tèmi. ṣé ẹ bìlíìfù mi ẹ sùúrù. ṣé bẹ́ẹ̀ ń bọ́kọ yín ṣe rí. mo mọ bó ṣe rí. bóyá kò lélẹ̀. Ah, ah, ọkọ mi lélẹ̀ yìí alájà. ṣe pẹ̀lú ẹ wo ẹ tí gbé kẹ má bàa gbé ló jẹ́ kí èmi sọ fún yín aláti ṣe ló dẹ̀ má ti ṣe. <sighs> ẹjọ báwo lẹ̀yin ṣe yẹ ẹ ṣe ẹ máa lọ kí èmi fẹ́ sọ ìlú ti sọ. Ah! ẹ ṣe ẹ tẹ́kẹ̀ sí o kàn sọ̀rọ̀ ọ̀já o nígbà tí òṣèlú kan fi ṣe ajá bá tiẹ̀ gbé kinní ìṣèlú díẹ̀ tó dẹ̀ bẹ̀ fẹ́ òwe kọ́ ó kú fẹ́ ká mọ̀ olùsíkẹ́ sílẹ̀ ẹ bá wà ní. o lè sọ ní wúkẹ́ kó láì fi o. ọ ṣé bí orí second car níta gbé lọ sọ́dọ̀ mẹkáníìkì ní sofa eighteen and kò sí náà lórí fóònù mi torí ẹ wá ti mọ̀ pé o ti dé. ẹ kí ló wá ṣe o look so stressed. no i'm good nothing. mo ti dáná jẹ́ kí n lọ bẹ́sẹ̀ dáìní lọ bá mi díṣù. ǹjẹ́ lọ sí ìdáyẹ̀ bòdì ẹ́ mo ti fẹ́ bí ẹ látẹ̀kùn everywhere looks so scattered Fine. ṣé alálejò ni. no anybody wà bíbá ẹ̀ náà bóyá torí kò ti lọ látàánà ló fi rí bẹ́ẹ̀ oh, ilé ti ń ṣe àjòjì sí ẹnìyẹn. lẹ́nu oh. àná. ó hmm. oh, bèbè mo ti mí ìṣe. mo náà mí ìṣe ọkọ mi. lọ bá No díṣù ìjẹun. ọ̀ní. gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ látàárọ̀ yìí kò yé mi sí i ẹ̀ẹ́dẹ̀ ibẹ̀ nu lẹ máa fi sọ. mo ti ṣe mo ti ṣe sọ́dọ̀ yín gan ah. especially ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Bùkí. ó dáa mo ti gbọ́ sọ̀rọ̀. mọ́mì ṣé ti rí mistake ni o mi ò mọ̀ mọ̀ mo fẹ́ lọ bá wọn parí ìjà ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn àti ọ̀rẹ́ mi Búkì ìyẹn Mr. Jaiye wọ́n wò pé kílé wọn má bàa dàrú pé kí n lọ bá wọn parí ìjà ìjà ni mo fẹ́ lọ bá wọn parí ọmọ mi. nígbà tí ṣe kí bóyá o gbọ́kọ̀ rẹ̀. ó sì balẹ̀ ọba jẹ́ ó ah. mo ń gbọ́ ẹ sọ̀rọ̀ ẹ ti wá ń jẹ́ kẹ́rù bà mí báyìí ẹ ti jẹ́ kẹ́rù bá kí ló ṣẹlẹ̀ ṣe é rọ́mọbìnrin ní àná òun àti jayé. wọn náà sọjà kí ìwé ṣe ni. ìwà àti jayé jẹ báyìí wọn jọ ó ṣèṣì ní mú mi mistake ni. ọdún òkú ló ṣe ṣẹlẹ̀ má má pè ní ẹlẹ́ni má pàlà ṣẹlẹ̀ kí ló ṣe ṣẹlẹ̀ ó yà mọ̀ gbọ́ wá ti jayé. mọ́mì kò tiẹ̀ yé mi rárá mi ò ní ní mind pé mo fẹ́ lọ. ní kí ló wá ṣẹlẹ̀. ọjọ́ yẹn tó níjàyé wá ṣe kí ni. ó ṣáà bára wọn sùn. ìwà àti jayé. wọ́n bára wọn sùn. Ah! Ah! wàhálà ti dé wàhálà ti dé mo padà fowó ara mi ṣera mi ó ṣe mí èmi ló yẹ kí n máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín ah, ah. àṣìṣe kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run mo dẹ̀ sọ fọmọkùnrin yìí ó ẹ ṣe mí ìgbà tó dọ́dọ̀ ẹ̀ báwo ló ṣe bá. Ah, ara Mr. Jaye le ó le ìṣe ló dàbí èdì. èmi ni èmi ni dìde dìde ò ṣe rárá ò lẹ́ṣẹ̀ rárá èmi ni hello àgbékẹ́. hello. ẹ ẹ ẹ báwo ni. má pa jayé o. ah má pa má pa o má pa jayé mo fọ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ má pa jayé gbogbo ohun tó ṣẹlẹ̀ èmi ni o èmi ni mo fà á mọ̀ bọ̀ wá ṣàlàyé ara mi tí n bá débẹ̀ máa wá ṣàlàyé tí n bá débẹ̀ máa wá ṣàlàyé ọmọ kò mọ̀ nǹkan kan gbogbo ohun tó ṣe pátápátá mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ń bẹ̀ ẹ̀yin ọmọ ẹ jẹ́ àjọ máa lọ ah, ẹ jẹ́ àjọ máa lọ ìwọ́kọ́ ló ṣe. Eh, olórí ẹbí ẹ ṣe gan-an mo dúpẹ́ ṣe gan-an. Eh, ìyá wa ẹ ṣọlẹ́pẹ̀ ẹ dẹ̀ ní dàgbà òṣì àyè tí mo bá wá ni pé ìbùkún ni fọlúńlàjà ọmọ ọlọ́run la sì máa pè ó ẹ bá wa báyàwó wa sọ̀rọ̀ ó padà sílé ó dẹ̀ dá mi lójú pé gbogbo nǹkan tó ń rùn ó máa tán lẹ̀ ẹ jọ. Eh, àwa náà ti bá sọ èyí tí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ kó ti gbọ́ kódà ẹ̀gbọ́n òkú olórí ọ̀rọ̀ ẹ̀ láti àbí báwo ni. àti bá a sọ títí títí sista mi ti ẹ̀ gbìyànjú abiyamọ ni wọ́n ó yẹ kẹ́ máa kí wọn kẹ́ máa yìn wọn ni lórí ọ̀rọ̀ yìí o. Mm. so bó ṣe wà yìí òun náà ti gbọ́. dádì ṣe rí ẹni tá a kọ́ níkà tó ṣe ìka tó wà nù ẹ̀ ká gbọ́ pé mi ni mo jẹ̀bi àmọ́ ṣé bí torí pé kí wọ́n lè rẹ́pọ̀ kí dùnú lè wà kí ìbágbé wọn kó lè kó lè jọ tó ti yé yín tí mò ń sọ báwo wá ló ṣe wá di wípé máa fojú kòkòrò máa ṣe kọjá àjẹ rẹ̀ bọ̀ tí mo mo mo dáríjì òun náà dẹ̀ ti bẹ̀bẹ̀ ní gbogbo ọ̀nà tó lè fi bẹ̀bẹ̀ ló fi bẹ̀ ìyàwó ẹ̀ mo dẹ̀ ti mọ̀ pé bó ṣe wà yẹn òun náà ti gbọ́ gbogbo àgbààgbà ló ti gbé dìde ọkọ mi. ọkọ ló ń mẹ́kún àsun ìdáwà sunkún mọ́. torí àti ẹgbẹ́ wà lórí bíbẹ̀ láti gbogbo àwọn òtítọ́ ọkọ mi ṣe ti gbọ́. mo tèmi. a padà wálé lágbára Ọlọ́run tó bá máa fi dídọ́là wọlé máa rí ẹ ṣe ọ̀tá ẹ ṣe àgbà.